ẹ kú dédé àsìkò gbogbo ojú tó ń wò mí a wà lórí pópó afẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀dọ́mọdé ọkùnrin àti ọ̀dọ́mọdé obìnrin pé kí ló máa ń dùnyànjú nínú ìbáṣepọ̀ èyí tá a mọ̀ sí relationship ṣé kí ọkùnrin máa parọ́ ni àbí kí ọkùnrin ní àgàbàǹgẹ̀gbẹ̀ èyí tá a mọ̀ sí kó máa ṣe bákanbákan àbí kí ọkùnrin kó má lè ní òótọ́ lẹ́nu orúkọ tèmi ni Ògúndáre Wúrọ̀lá lórí Orísun tẹlifíṣàn ẹ kú kalẹ̀ ẹ máa bá wa ká lọ. nǹkan tí ó lè jùyànjú relationship ò ní kí èèyàn betray trust yàn nítorí pé ó máa jẹ́ ó jẹ́ nǹkan tẹ́ kó máa dùn yàn gan tẹ́wọ́ because ibi tẹ́ ẹ gbé ẹni yẹn sí ibẹ̀ kọ́ lẹ ti bá so á jẹ́ nǹkan tó máa mú ìrẹ̀wẹ̀sì sí ọkàn ẹni yẹn tẹ́ pé ẹ̀fúnmọ́lẹ́lòmí tẹ́ pé kò ní believe níbi ìfẹ́ mọ́ látara nǹkan tó ti látara pé èèyàn ti dárí so nǹkan tó máa ń tó lè tó dé worst jù ní relationship ni. irọ́ ni o kéèyàn fọkàn tán yàn tọkùnrin ò bá ṣòótọ́ obìnrin yẹn máa a máa náwọn òṣòro kan a máa ní kò sí ni ó máa dùn ṣá kò sẹ́gbìn tó máa ṣe tí ò ní dùn pọ̀ irọ́ ó máa ń ba relationship jẹ́ ó dáa kéèyàn ṣe kéèyàn fi ìpínlẹ̀ relationship pẹ̀lú òótọ́. irọ́ ló máa ń dìyàn jù tó pé by the time tí ọkùnrin yẹn bá purọ́ tóbi yẹn dẹ̀ ń sọ tòótọ́ fún ẹ́ tóbi yẹn bá purọ́ fún ó máa dùn ọkùnrin yẹn somehow but òun máa ń purọ́ fún obìnrin yẹn kò ní jẹ́ kí relationship yẹn last at all. torí pé tí wọn bá gbára wọn gbọ́ láti bẹ̀rẹ̀ relationship yẹn kò lè ṣiṣẹ́. ohun tí èmi mọ̀ pé ó máa ń dùnyàn jù ni tí ò bá sí òtítọ́ tí irọ́ bá wà ó máa ń dùnyàn pé kó sọ wípé mo wà lóṣòdì ká bá ẹ ní ọ̀nà ṣómólú kó ló wà ní ṣómólú ká bá ẹ ní ìbàdàn nǹkan tó máa ń dùnyàn jù nìyẹn kò sí nǹkan tó ń dùnyàn jù nìyẹn náà lọ irọ́ náà ni àìṣòótọ́ kọ́kùnrin kan máa ṣòtítọ́ kó máa parọ́ kó máa jẹni tó tó lọ kọ́rọ́kọ́rọ́ kó máa ṣòtítọ́ ọ̀ tó máa ń dùn relationship nìyẹn. ẹ̀yin tèmi nílé mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn táwọn èèyàn dáhùn lórí ìbéèrè tí mo bì wọ́n lórí pópó ìbéèrè tí mo bì wọ́n ni pé kí ló máa ń dùnyànjú nínú ìbáṣepọ̀ ìta mọ̀ sí relationship ṣé kí ọkùnrin máa parọ́ ni kó máa ṣàgàlàǹgẹ̀gbẹ̀ olúkálùkì sọ ẹ̀dùn ọkàn wọn wọ́n sọ ẹlòmíì sọ pé irọ́ ni o ẹlòmíì sọ pé à kí ọkùnrin o kó máa ṣàgàmàǹgbègbè mo lérò pé ti gbọ́ gbogbo dáwọn orúkọ tèmi ni Ògúndáre Wúrọ́lá lórí Orísun tẹlifíṣàn ó dàbọ̀.